More fo more pay more focus to three things by watching her today ẹ̀pẹ́ láti àti mo sọ pé mo wò ní ṣẹ́pẹ́ today àti báyìí mi ń wà bíkẹ́ mi ń wò bọ́ mo wò lẹ́nì mo dẹ̀ wo ṣó tó ṣe lánàá mo wò náà lẹ́nì mi kò tí ì wò tán ni orí péjì mi nǹkan ló ti gbé ṣe ṣó yẹn mo torí mo kọ́ wá mo wá péjì mo wá ṣó yẹn mi ò rí fortunately for me I end up finding that show uh, I, but like I said while I was watching the show she did today apart from what she was saying which I was listening I was listening with my my Bluetooth or those song. But I was looking at her, I was looking at faith, in Oriye and of and of course the body language. Now kini ni mo rí tó tó attract ní tí mo rí unique tí ò ń fake in orí I like it she's She presents her step natural today. And anything that she didn't use filter, I tried to look at it up. Ó ṣì lo filter kìíní tó máa ń lo love yẹn, ó lo moderate, which I believe she has been using anyway. But uh, she didn't, you know, fashion it or too much loud. So she must relax. She she's relaxed, she calm. So and I wash her and I I enjoyed the submission today òun mo ṣe sọ lẹ́ẹ̀kan pé iṣẹ́ twenty two minutes tó ṣe mo ṣe analyse it briefly pé I can take that in tí bá yẹ jẹ́ judge ni mi lè mi lè mi lè mi lè prosecute fún for that show tó ṣe fún twenty two minutes compared to Wonuola I mean Wonuola too she also came out uh, natural kò yẹ bóyá ṣe ló wọ make up àbí she was natural as well however but ọmọ ọ̀rọ̀ tó sọ yẹn at the beginning of the show tí Wonola ṣe you can see you can feel that uh, the guilty and the fact that she didn't win the case uh, the fact that she didn't win the case you can tell lára Wonola pé mẹ́ẹ́. she knew that she lost that case the case was the outcome of the court was not in her favour you can tell wọ́n náà láti mọ̀ mọ̀ lọ láti wọ́n náà láti gbogbo wa many of us more. Eh, you know, for us on this platform àmọ́ orú èèyàn tó wọ́n náà lá pé ọmọọ̀ta ọmọọ̀ta ọmọọ̀ta London ni you know ọmọ ṣe bẹ́ẹ̀ ni pé òun máa ń fẹ́ ṣe bẹ́ẹ̀ ni pé ọmọọ̀ta Èkó lòun but obviously kò ní charisma ọmọọ̀ta Èkó yẹn lọ́wọ́ ó lajú sí London as ọmọọ̀ta ni so set of belonging náà ni <clears throat> ah, so for one another to be kó máa sọ̀rọ̀ calmly gentle I will not argue I will not debunk anything uh, tó bá sọ pé ten years ni wàhálà wù mí kì í ṣe analysis ìṣòro ọ̀nà láyìn but tí n bá ṣe kò dáa so I can only advise her uh, uh, kí kí kí o advise her mi mọ tó bá sọ̀rọ̀ but more later because gbàtí mo wo Wonuola because she was live Abike náà wà live then continue live video yẹn Abike ti parí mo wá wo because mo ń fetí mi gbọ́ kan bíbá mo ń fún inú bluetooth mọ́tò mo fi ń gbọ́ kan mo gba mo ṣe ń try láti lọ ṣòro show extra board ẹ̀ pé mo sọ pé mo wo show extra board mo join ẹ̀ two hours mo ṣe lọ wo show extra board láti bẹ̀rẹ̀ tó mo wo show extra board at the same time ń gbọ́ show Owólọ́lá pẹ̀lú tìmí kan in between náà fún kọ́ dẹ̀ ń wọlé fún mi so <clears throat> uh, kí lẹ́yìn kan do the analysis just advise her if she listen good and if she no tí bá ṣe analysis yẹn máa fi ṣe franca fún mi tí bá play show tí mo fi ṣe analysis yẹn ah, máa fi ṣe franca and I, I wouldn't like it because show to ṣe yẹn tí bá gbé síta tí bá bẹ̀rẹ̀ sí analyse anything for ní dáa it, it can trigger a lot of things ó máa trigger kan tí I dà eh. <laughs> ajá yẹn kéde ẹ̀ka lẹ́bà mi ò lè kọ́mẹ̀tì ṣé ìjẹta kọ́lẹ̀ ń porúkọ mi tí mo wá tí mo wá the show yín mi ò lè kọ́mẹ̀tì ni nítorí mi ò comment on the show yín mo kàn like love ni mo kàn share but me ò lè kọ́mẹ̀tì wọ́n Facebook share, release mi lẹ́nu mi ò I couldn't comment for the past two weeks yeah so mi ò lè mi ò lè ṣe analysis máa ṣe analysis máa kọ́ sí wàhálà máa ṣe kọ́ tó ga mo máa kò ní lógòd kò ní lógòd fún wọn lọ́la so mi ò mi ò bàjá so ẹ má yẹ kí kọ́ sí ìjà or kí n ti gé ti she is pretty until she open her mouth wọnú ah, ọ̀nà spokesman woman no no ẹ̀ka mú tí àgọ̀gọ̀ wọnú ọlá she is a pretty lady Oh no Wọnúọlá forget it kárí kò pé bá ìwà ọmọ ọ̀tá tó wù ìwà àṣà pé ọmọ Ìbàdàn ọmọ Ìbàdàn ní mí ìjàgbóró ní Ìbàdàn ìnà attitude tí mo rí tó display mo kó Wọnúọlá jẹ ẹni tí mo kó jẹ ni despite àpò tuntun bíbo mẹ́fà yẹn nǹkan tó máa ń kó síwájú àdìkọ́ tó kó sẹ́yìn mo kó jẹ but I don't wanna have someone like that. <laughs> I mean not èmi náà mi gbádùn ìrìn pépèrè lèmi náà ọmọ gáràjì lèmi náà tó kó tó di pé wọ́n bú mi kémi kọ́kọ́ búra mi wèrè tòtòyọ̀ ní mí mi gbóyìnbó mi gbọ́ Yorùbá ọ̀rọ̀ tó lẹ́nu mi mi mọ̀rọ̀ sọ so wọ́n ní ọlá lè fi gbogbo ẹbú mi kí kọ́kọ́ fi búra mi náà but of course she's a pretty lady but she, she's a pretty lady despite pé ó ti bímọ tó túbọ̀ tó bẹ́ẹ̀ she is a pretty lady but I don't want that kind of ọmọ ta ìrẹsẹ̀ nínú London ọmọ aláìṣe Nàìjíríà ló wà inú òyìnbó ló wà náà inú òyìnbó ló wà náà wọnú ọlá come on now alọ́ ń tiẹ̀ náà. I mean, I think all, all impressed on you. I don't think that is wish. I don't wanna know if she. I don't know me or Mori no. Me or Mori, but to be honest with you, whatever she's doing is not normal. Ṣẹ́rí pàtó tẹ̀ ti ṣe kan tó ṣe fún màárín ìgbà ẹ̀mú kò pé gẹ́yìn ibi tí mo fi òpó wà kan ló wà. Whatever she what she did for Marine back then, ìgbà ẹlẹ́mi ti lose mo lose respect fún pé náà ẹni tí mi respect ẹni tí mo kind of like respect tí máa ń kó jẹ tẹ́ mo pé kẹ́rẹ́ obìnrin kẹ́kọ̀ọ́ admire obìnrin yes mo admire mo kò bọ̀ sípàdé tó kọ tó tẹ̀ lọ sóyìnbó òṣì kan ó sì fẹ́ ridicule marine pẹ̀lú kíní o what the heck is this gẹ́gẹ́ yóò kò ṣe pé bí àwọn ìka ọgbọ́n ṣe pé mo ní ọgbọ́n bí àwọn kò ní tó that show tó ṣe fún marine it was a useless show wọnú ọlá i'm not tí wọ́n pẹ́ mi ò sọ̀rọ̀ lórí ẹ̀ o i'm telling you today kó lè mọ̀ pé mo wù ẹ́ gbà yẹn it was it was just a ridiculous o ridiculous ẹ̀ pẹ̀lú ṣòtò ṣe yàn yẹn mo nà pé o ṣe ṣe nítorí o fẹ́ impress ọmọ ewé ló pé ọ̀pọ̀lọpọ̀ wọn um, wọn understand òyìnbó kébì it's not easy o pẹ̀lú àwọn ọmọ kudus kudus tó wà àkúdà <laughs> ah, àwọn ti gbọ́. I think she kept her body. She, Elijah, she, baby, and maintain body. I don't know how she doing it. I don't, honestly, I don't know how she doing it. I think it's a blessing. Not every woman, lonely, every woman lonely that type of blessing. I mean, she said she she said something one day also so that like, bóun ṣe máa ń bímọ ní wẹ́rẹ́ ló máa ń bímọ kóun kọ́ làdí kóun dẹ̀ bímọ ni pé easily ló máa ń bímọ ìkúnlẹ̀ mẹ́fà bí ìkúnlẹ̀ méje ọmọ at at that at that at our age alone and she looking she looking sharp sharp I can imagine mi de ma ko ro ko de ni o so wọ́n ní má bínú ọmọ Ìbàdàn má bínú o she did gastric sleeve to look slim. One more. èmi ò mọ̀ bá ṣé òun wọ́n tẹ̀lé oko oko wọn London oko wọn London oko wọn London because a man believe to be honest with you this is what this is what I say behind you Wonola <coughs> this is what I, I stay behind you not that man by yourself mo man sọ within myself No quarrel me. mi mi ń sọ̀rọ̀ ẹ kò sẹ́ni fẹ́ but myself ni mo ń sọ anything I you will never hear me call anybody Put most pé mo sọ̀rọ̀ Wonola it never happened. it never happened kálí mi máa pọ̀ rẹ fún kílò kí mi máa sọ lọ́rọ̀ ẹ̀ but with jimmy tí bá kọ̀ wẹ́ ń gbà mí akọ̀ pé ṣe kí yẹ òròkó jò ní tí bá kọ̀ wẹ́ ń gbà tí wo bó ṣe máa ń rìn ti ń gbà I tell my oníṣẹ́ òròkó jò ní kí ẹ o ti fáǹjì gbogbo ra nùsí tó ń ṣe náà tó bá ní ọkùnrin kan tó ń du ẹ tó kọ́yàn méjèèjì tó kó sẹ́nu tó bẹ fàámu tó fàámu tó gbá ẹ̀ǹdì tó lakó mẹ́ǹdì tó gbá ẹ̀ǹdì dáadáa ó ní sọ pé ó fẹ́ lọ bí sí mọ́ náà gbogbo àbíkẹ́ tó ń pariwo fẹ́ pa ó máa kú ni tí wọ́n tàbíkẹ́ bá ríra yín ó máa èèyàn kan máa bọ́ lọ́hùn nílé what what i'm being honest with you Wonuola mi ò ń bá anybody sọ this is what i said to myself about you that statement pé tó bá dàbí kí o máa pa ẹnìkan máa bára ẹnìkan máa bọ́ lọ́hùn nílé ni wọ́n máa ó lè mọ̀ pé àbíkẹ́ ni ó máa pa ni èèyàn kan máa bọ́lá òun nílé tó bá náà kùnrin tó yẹ pé ó appreciate ìkó tó wà lára ẹ̀ for example you never be my girlfriend but let's example let's say you be my girlfriend ṣọdọ̀ ọ̀kọ́ tó wà lára ẹ̀ iwájú ẹ̀yìn ètí ẹ̀ gan tí n bá gbé tẹ̀yìn tí n bá gbé sẹ́nu tí n bá bẹ̀ mu ètè yẹn ò ní rántí mo fẹ́ bá mi kẹjà tí n bá bẹ̀ gbọ́yàn yẹn tí n bá bẹ̀ mu ọyàn yẹn tí mo mú díẹ̀ tí n bá bẹ̀ pọ̀ báyìí tí mo bẹ fún dada o ò ní ẹ́fà ìrántí mo fẹ́ bá bì kẹjà tuntun mi dáta mi pé o ò ní oko o ò ní oko tó ń do ẹ láì pé o dẹ̀ ní oko o ní tó kí ẹ nípa ẹ tó kí ẹ nípa bọ́dì ẹ for that reason I look at you bẹ́ẹ̀ ni pé hmm, ọmọ ọ̀la London yẹn nìjà rẹ̀ bí mo ṣe máa ń bára mi sọ nìyẹn o see I only speak this to myself I don't speak to I don't speak about you to anybody I just talk to myself about kéyìí fine now ẹran wà lára ẹ gidi tọkùnrin máa appreciate why Àbíkẹ́ why tó fẹ́ kún tó lọ Àbíkẹ́. meanwhile ó lọ́ọ̀ ìbára ọkọ̀ tó bá ti tọ́lá ní máa sọ gbogbo yín tẹ́ máa sọ pé ní voice note ẹ̀ ní voice recording voice recording tí wọ́n ti ń dó ọba ẹ̀gbẹ́ síta o kò wúlò mọ́ tẹ́ kò wúlò mọ́ ti di ẹṣẹ́ mọ́ lọ́wọ́ nìyí george sọ pé ẹ lè sọ̀rọ̀ àbíkẹ́ mọ́ gbogbo yín tẹ́ bá ní gbogbo yín tẹ́ bá ní voice note voice recording video recording video evidence ó ní time tó yẹ kẹ́ gbé síta tẹ́ bá ti gbé síta ní time tó yẹ gbé síta kó máa useless mi lọ́rùn ayọ̀bíkú èèwọ̀ tún ní aláàjì wọ́ndà ṣọba o yẹ́ẹ̀ olúwàfúnmiláyọ̀ she does as yeah and that's scary for me honestly she is a pretty girl and I think she needs love. ta ló wà upset pẹ̀lú ìyá Àbíkẹ́ pẹ̀lú Wọnúọlá no no Àbíkẹ́ ṣẹ́rá Àbíkẹ́ be to keep it honest with you èmi ò believe pé èèyàn gidi la Àbíkẹ́ i'm just being honest with you guys Àbíkẹ́ ò ń ṣe èèyàn gidi Àbíkẹ́ mọ géèmù tó ń play pẹ̀lú àwọn pípé Àbíkẹ́ mọ géèmù tó ń play pẹ̀lú àwọn pípé honest be honest let me just be honest with you guys because the fact pé Àbíkẹ́ máa ń ignore èèyàn the fact pé Àbíkẹ́ ó máa ń ignore òun response everybody ó put Àbíkẹ́ into different level compared to aunty uh, sorry ìyá Wálé you cannot predict ẹni tó dákẹ́ tó fọ́ ọ́ rẹ́rán tó ń wò tí ò sọ̀rọ̀ it's hard to figure out or predict what they can do compare sọ́wọ́n tó ń pariwo àbíkẹ́ ọ̀dà lóhùn ọ̀wọ́n ọmọ ayé ló ń dá ló ń dá wọnúlá lóhùn àti ìgbín àwọn ọmọ ayé ń tọ̀mẹ́ǹtì wọnúlá don't get me wrong àbíkẹ́lẹ̀ ó lè wà lọ́ndà fake profile I cannot defend Abike on that which of course I do know Abike wà under fake profile ìyá àwọn ayé she is under fake profile. good morning for me Wonola won because all what Omaye expected was for the judge to put her behind bar but only to serve community service. Okay. Yeah, Fatai Oriola. I mean, I won't, I won't dispute the fact that you said that all what Omaye want was to put her behind the bar. Yeah, that is true. And I, but when you said for you, one Wonola one. Um, yes, it, it won on that, but then èyí tó ń tún fún náà òtún dáná bẹ́ẹ̀ náà èyí tó fún náà òtún dáná you know because not talking about Abike or Abike children for the next ten years depression overcome depression keeping it honest with you, it will, it will make one another sick unless she forgive herself, forgive Abike, and move on. Because 10 years is not a joke. 10 years is not a joke. èèyàn tó ti lérí pé òun ló máa pa òun máa pa ẹ̀mí máa bọ́lẹ̀ course now order you that you cannot talk about this person directly or indirectly for 10 years 10 years is not 10 months 10 years is not 10 weeks 10 years is not 10 days 10 years is big number so the better thing is pé one wọn ní close the kó close the Facebook account I mean, I won't say close because it's a business. Forget the fight between us, Abike. Move on. Forgive herself, and if she can forgive Abike, Do you understand? if I'm if I'm to advise one another like I'm saying to her right now, forgive yourself. If you can, if if you can forgive her, Abike, forgive her. If you cannot forgive her, Abike, at least forgive yourself and re refocus on yourself. Leave Abike alone. Ìmọ̀lẹ́ máa bẹ̀rẹ̀ fẹnu sí mi báyìí. Tọ́ ọmọ ayé bá ti ń blọ́ọ̀gì ẹ̀ tó ń pẹ̀lú ọlọ́mọ yẹn yẹn yẹn. Ìmọ̀ máa bú a máa bú wọn bí báyìí that way they will leave you alone one of life is start facing your business doing your own thing you know forgive yourself and focus on yourself tó ọmọ ayé bá ń bú ẹ̀mí máa bú máa wọlé ẹ̀mí máa bẹ́ẹ̀ bú wọn bí báyìí máa bú ìyá wọn máa bú àbíkẹ́ pé lórí pẹlẹbẹ orí irun tó ṣe sórí lé nìyẹn mo sọ pé mo láìkì yẹn máa fi bú dáadáa so focus on yourself that way, you know, just just just let go. I know it's, it's very tough, it's very hard, because I've seen you crying. Mo ti rí wọn náà látọ̀ tí mo rí ó sunkún oró pain like ọmọ tó fi ń And I felt I felt bad for her. Don't get me wrong, I felt bad for her. Ẹkún tó sunjọ I felt. Um, you know, even when me and Tolani was talking about it back then, that I believe that was like two years ago. You know, ó touch ó touch àwọn méjì ó touch àwọn méjì but that's all eh, ẹ̀kú tó wọnú lásán gbogbo wa kò sẹ́ni tó gbàdúrà pé kí iná ọmọ jóun kò sẹ́ni tó gbàdúrà kí iná ọmọ jóun eh, good night ó dàrọ̀ lọ sùn tọ́lá ni <laughs> and we we we don't pray none of us pray to feel what it look like by losing your kid i mean ẹni tó ti àwọn tó ti ṣẹlẹ̀ sí àwọn ni wọ́n mú bó ṣe feel lára àwọn tí ò ti ṣẹlẹ̀ sí kò ṣèkò ta fẹ́ gbà ládùúrà àbí ta fẹ́ experience may we never experience such thing in our life but àwọn tọ́lọ́hún tó ti ṣẹlẹ̀ tí kọ́lọ́hún kan tó wọn kọ́lọ́hún dúró tì wọn kóró ẹ̀ máa tún ṣẹlẹ̀ mọ́ i don't think it's a it's a good thing to feel it, to I fẹ́ experience it i fẹ́ feel it it's not a good thing it's not i i i don't wanna even think about it such a thing you know máa bá àwọn ọmọ mi sọ pé you know ọ̀dọ́ máa ń drive ma i will call them ọ̀tí bálàlà máa pè wọ́n pé hey boy. Uh, be careful. You know. I, I talk to my kid, you know, and I. Come on, misbehave or whatever. I'll tell them, I look, guys. I don't want to lose you guys. Master for mommy. I'll tell them, look, I don't want to lose you. Cause I, I don't, I don't know if I'm gonna be able to leave. So know what you're doing. Be, my master for mommy i will just i'll be i don't want to lose you so be careful while, while you're driving on the road it's crazy on the road people drive crazy i i don't want to hear stupid phone call something happen to you or lose you okay okay daddy so the, so as a parent <laughs> it's not a good feeling I don't know what it feels like. I don't want. I don't pray for such a thing. I will never experience such a thing, and I don't pray for such a thing to happen to any one of you guys, my lover around the world as well. So what does she ṣẹlẹ̀ sí iná mo bó ṣe And we can only imagine what it feels like. Uh, she's blessed with other sh children. Tó ń ṣe ẹ̀kọ́, tó ń ṣe méjì, tó ń ṣe mẹ́ta, but ọmọ ọlọ́mọ it doesn't matter kéèyàn bímọ mẹ́wàá tẹ́yẹ̀kọ́ bá kún bẹ́ẹ̀ kò máa ń easy fóbìnrin but she would have to find uh, uh, Abike has ne Abike Abike directly Abike really reply to Wonola let's be honest no call ID uh, Abike really tàti Wonola now however you know me Abike Osinola fake profile because I will never cover Abike. Àbíkẹ́ wà lọ́ndà fake profile kò sí ọ̀tọ́ fẹ́ fi búra sí fún mi Àbíkẹ́ wà lọ́ndà fake profile confirmer one hundred percent so mi ò lè cover Àbíkẹ́ but directly Àbíkẹ́ òun tàṣí wọnú ọlá na àwọn ọmọ ayé ń tàṣí wọnú ọlá wọ́n máa ń torment and the funny part of it pé wọnú ọlá náà ń dá àwọn ọmọ ayé lóhùn tó àwọn ọmọ ayé bá ń torment wọnú ọlá wọnú ọlá ń dá wọn lóhùn ìyá wọn ló máa ń face so káwá sọ pé kí Wọnúọlá kó move on you know, kó face business àti àwọn ọmọ àti life ẹ̀ then aláti bẹ̀ wọn máa yé náà lọ́tà bí kẹ́ àwọn máa Why are you in fracas if you can fight with a team without running to the police? To today Wonu with our team without running to the police. To me, one Wonu beat our hand down with all our team. Hmm. Upstairs media concept. Hmm. In my year so wọ́n sọ pé Wọnúọlá ní so beat Àbíkẹ́ down àwọn hmm. máa yé ibi ẹ tì mí dé ẹsẹ̀ mi ò máa lè débẹ̀ o èèyàn máa yé ibi ẹ tì mí dé ẹsẹ̀ mi ò mà lè débẹ̀ o hmm. Hmm. ayé mojúbà mo gbé dì mo gbé dì mo yí dì mo yí dì. Mm. wọ́n ní àṣàkẹ́ win àbíkẹ́ àtọ̀wọ́n tì mí. Mm. ẹ burú ẹ burú ẹ burú ẹ burú. When I said earlier on mo ní wọn lọ́la pẹ̀lú ìwé tó kà and you still plead guilty for all of the charges. Do you understand what I mean? Do you understand what I mean? Ah, Bukola Mẹ́tì wà mí báyìí. Ah, behave like that o. Ṣé mi mi kọ́ mi náà mo náà block ẹ̀ tí wọ́n ẹ̀ àgbẹ̀kọ́ náà bí mi block ẹ̀ ó lè pariwo lé mi lórí pé kí n má wọn block ẹ̀. Alaji is with him. ẹ má yẹ tó pa àsẹ́yìn ẹ burú ọ ẹyẹ yẹn burú kọ o ìkàlẹ̀ yẹn yẹn o Facebook yìí I, love myself DKY I love myself I love my people man I love myself I love my people and I love people that surround me I love myself I love my people I love people that surround me wọn ni wọn ń tọ́ mi wọn mi ń tọ́ mi o my people no dey fake me o ṣé mo sọ fún láàrin pé lọ́sàn-án yìí mo ní tọ́lá mi lẹ́nu ó gé mi jẹ́ bí ìwèrè ni ó ní conversation ó ní more private conversation about myself tí mo ṣe pẹ̀lú tọ́lá nílé ni tọ́lá ní ò jẹ́ kí n land ó dágbò mi ni she called me name that she never called me ever in her life orúkọ tí ó pè mí rí ó pè mí lẹ́nu ó dáàbò mi do you guys understand that that is true sister that's a true friend that's what they call a true sister true friend a true sister a true friend or a true brother yeah Elijah your true friend will tell you the truth to your face not behind you your true friend will tell you how she, how he or she felt about you to your motherfucking face. And that's how I talk on the Facebook to everybody, to cast a Esabo that became. Because you never hear me say other words behind. I will say it to you, to your face. Modegba. Mo I make excuse only no excuse you will make. To the point, but Tolani, do you want me to go back as far as twenty years and start telling you the story mo rò pé sọ pé don't worry about it don't worry So many years I want to know mo ṣe wá mo ṣe wá mo ṣe So ah, many want to know and I have to go back as far as twenty years and start breaking everything down for Tolani and yet mo ṣùgbọ́n blame náà so ìwọ wá síbí ìwọ tó pé ẹni kíní kan concept nísìnyí o ní pé Wọnúọlá ó beat them hand down ìyẹn ní criminal case three years community service ten years of restraint order ah ó ní ó beat ẹ ó ní ó beat wọn. olóbìtì wọn ten years restrain order you think say ten years na ten days na ten week na ten month ten years To bá ṣì wà láyé gun pàápàá gan olóbìtì rẹ nìyà ṣe nígbà tí mo sọ di dorcas <laughs> bí eré bí eré láti march april may june september la wà yìí september ti fẹ́ lulẹ̀ báyìí a máa bọ́ sí october ṣe mẹ́ta bó kò sí lẹ́wọ̀n ṣe mẹ́ta bó ṣe ló ń dún fine ṣó tí mo wò lá ṣó ẹ̀ tí mo wò lá sọ pé èèyàn máa èèyàn mọ́ òun kò sọ pé ó lóun ò ṣe fúlákà mọ́ dọ́kásì lóun ò ṣe fúlákà mọ́. ẹ́ eh? ẹ máa tọ́ra yín ten years is not a joke for ten years you train another is not a joke forget it maybe there will not there will there will not be a Facebook fracas anymore in the next ten years so how does she win right now Abike she she will feel free ọmọ Abike will feel free that ọmọ mi omi pẹ̀lú mi ò lè pe ọmọ Abike ló lè o kò mí pé mi ò náà lè bú Abike pé lórí kẹ́ndìkẹ́ndì. Kendi. kendi You know what I mean? But not from Wonuola. Wonuola lè sọ pé Àbíkẹ́ lórí kẹ́ndì. Kò lè sọ pé ọmọ Àbíkẹ́ ń jalè. Èmi sì lè sọ̀nà. Wọ́n kò ṣẹ́nu àwọn ọ̀nà ẹ̀wọ̀n ló ń lọ. Ọmọ àtìmọ́lé ni ṣe wá ní wíìnì kí ni wíìnì wíìnì wíìnì èèyàn tí ò ní freedom láti sọ̀rọ̀ mọ́ èèyàn ṣe ní kò tí ma sọ pé ẹ̀yin nàìjíríà ẹ mọ̀ mini freedom ẹ mọ̀ mini freedom kò ní freedom láti bú àbíkẹ́ bẹ́ẹ̀mi ṣe ń bú àbíkẹ́ kò ní freedom láti sọ̀rọ̀ sábìkẹ́ bẹ́ẹ̀mi ṣe sọ̀rọ̀ sábìkẹ́ wọ́n ti gbà lẹ́nu ẹ̀ wọ́n ti gáàdì ẹ̀ do you understand now so that's not a win when your freedom is taken away from you you don't call that win your we say to you this is how we in America when your will your will is taken away from you then you're you're, you're nobody that's how we say it in America your will when it's taken away from you that is you're dead agbára ẹ will your voice your freedom Somebody take it away from you then you done. that's bondage Elijah. I want no win win ẹyẹ tọ́ra yín o akéré lórí platform yìí bọ̀dọ̀ other man suffering or sọ fún yín ọ̀rọ̀ ọlọ́pọlọ ni o ọ̀rọ̀ ọlọ́pọlọ ni wọnú ọlá Please. If freedom was to be abusing, Mr. Mr. Naro Narrator Abikilonso, nígbà tí ah, ara ara ìbú Esabod Esabod náà tẹ̀ bú mi Esabod fẹ́ bú ìbú mi ó ní Esabod fẹ́ bú ìbú mi ó ní èmi ò lè ṣiṣẹ́ fún ìjọba mi lè gba passport two two years two two years visa náà fún mi tí mò ń rí ni o wá sọ̀rọ̀ kan ní pé. Pe tẹnutọ́nà ó yẹ ó ní mo lè ṣiṣẹ́ fún ìjọba ó ní mi lè ṣiṣẹ́ tó dẹ̀ mo ṣe wa mọ́tò do you know what I love about my job do you know what I love about this job I'm doing and by the way that remind me uh, on my way uh, Stephen Kayode thank you so much you you put up a good comment ṣé ní Facebook yìí. <laughs> àwọn èèyàn gidi wà lórí Facebook o àwọn èèyàn máa mo ṣe ń bọ̀ lórí ọ̀rọ̀ tí fẹ́ sọ àwọn èèyàn máa observe èèyàn gan I was very shocked by the mo comment saving Káyọ̀dé yẹn I was I didn't see that coming from anybody lórí Facebook àfọwọ́n tó close mọ́ mi èmi àti saving Káyọ̀dé àdéhìn sọ àṣọ ọlọ́rọ̀ ọmọ ewé ni she is a lover of Estabod but when I read that comment ah Comment, mẹ́tì kọ́mẹ̀tì yẹn ó mẹ́tì heart mi down mo ṣe kọ́pì ẹ̀ mo ṣe post sórí date mi but ibi tí mo fẹ́ ní o ó sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ nínú kọ́mẹ̀ntì yẹn and I love it Stephen Kayode thank you so much I love that comment. ó pay attention sí kíní kan tí mi mọ̀ pé àwọn èèyàn máa pay attention sí òun ọ̀rọ̀ àǹtí tí ń fẹ́ sọ. So Only after, only after working hard in America and see you going to Nigeria back and forward to go and relax, you know, in your home in Nigeria, only who are proud of me. And to be honest with you, the, the secret behind me going to Nigeria every three, three months or four months, a lot of people don't understand. A lot of people don't understand. But for that lady to digest it or digest it and put it on the comment, I was like, oh, ṣé bàbá yìí ń ṣọ́ baby ni àbí bèbí How does she understand pé I go to Nigeria to go and relax? And that's the truth. November anything November December I was ń gbé báàgì mo tuntun lọ sí Nàìjíríà mo sá lọ mo lọ lọ oṣù kan bẹ́ẹ̀ àbí kí la wà a máa bọ́ sí october ní ti october october november a máa ṣe thanksgiving máa ṣe family thanksgiving bí báyìí mo ti december mo ti tún lọ sí nàìjíríà ní january mo tún padà wá. so àǹtí tó sọ wípé ẹ mi ò lè ṣiṣẹ́ fún yàn mo lè ṣiṣẹ́ ìjọba nítorí ẹ̀ mo ṣe mọ́tò now àfiwọ́ tó bá pé. ó ń ṣiṣẹ́ ara ẹ̀ ní amẹ́ríkà táwa àwa mi mọ́ ti london mi mọ́ ti dublin o. Ah. kí ló dé pé bí àwọn tó ń ṣiṣẹ́ mi mọ́ ti london ti dublin bọ̀ lamẹ́ríkà táwa àwa yìí o kó ní pò ń ṣiṣẹ́ fún ìjọba àbò ń ṣiṣẹ́ fún ẹ̀mplọ́yì kan. ó rí ẹ̀ níbi iṣẹ́ tó ibi iṣẹ́ máa láwẹ̀ ní oṣù mẹ́ta mẹ́rin kò travel fún vacation fún three three week four week America tèmi mọ̀ ẹ́ bóyá six week vacation ló máa ní in a year and that that six week vacation includes all your all your time for the your sick leave your kini call time leave with your one one or two week vacation in a, in a year combination it should be will not be more than six weeks the combination will not be more than six weeks and of course you can break this time out for the whole 12 month period but it won't be like the, like me it won't be like anybody tó yẹ kó tó independent like me báwo ni dara eh, Gani ṣe good morning ṣe wà dá tuntun tí dada ló if you travel e. yeah, mo mo ń gba reward mo ń gba mo ń gba point. do you understand? di blọọkụ orúkọ ìwọ kó mi bá. So for me to travel every three, four months, that's what I want for myself. So yẹn ń ṣe èbú téèyàn kan lè fi bú mi pé ẹ kò lè ṣiṣẹ́ fún yàn kò lè ṣiṣẹ́ ìjọba kò ń ṣe èbú kò ń ṣe èbú ìyá wálé mi bá ń jà ẹ má ẹ̀ka jà èṣù níwọ̀ aláàárín tọrọ wa ọba wa a wa sọ̀rọ̀ mo lè pè yín ẹ lè pè mi blọọkì yín àti wápẹ́ yìí ti blọọkì mi nìkan ló kù bí ẹ tẹ̀ bí ó ti blọọkì mi mo hmm. ti maintain boundary mi kéfin bínú ọmọ ayé ẹlẹ́nu mẹ́fà ooo wọ́n lè sọ ohun tó wù ọ́ ẹ sábà so ẹ lè pè mí mo lè pè yín bábẹ́ báyìí sọ̀rọ̀ máa pè yín bábẹ́ bá sábọ̀dù lè sọ̀rọ̀ máa pẹ́ sábọ̀dù lọ́gbìn kò tí kò tí mo fẹ́ bá wọn so. <clears throat> There's no reason why you should be abusing me. kò lè increase viewers yín kò lè increase in yín lórí facebook kò lè increase owó tó fẹ́ make lórí facebook kò lè improve yín for anything so and for me like you said pé ebú mi fẹ́ bring something to the bring mi ò ní dẹ̀ i just mo ti mo i have done it in the past and i don't i don't plan on going back to do so Now i'm not doing that and of course I will not allow my platform to be used to abuse you but tẹ bá ṣe kò that ò dà èmi máa of course you can do the same thing on your platform at least bàtẹ́ sọ pé ẹ complain pé mo sọ pay tí n bá bú you complain about it mo they apologize that I won't say it again mo apologize with any money? but you extra board ẹ̀yin la inú yín sọ fọmọ ọlọ́mọ wípé ẹ̀yin gégùn fọmọ ọlọ́mọ did you apologize for that did you illustrate that word ṣé ní bá ṣe máa ń ronú wọ èyí yín ká òpònú ara ẹ tó ń gbẹnu òṣì tọrọ tó kọ ẹ ṣé ìyá ẹ ṣó dá ọ̀rọ̀ yẹn ṣó dá ọ̀rọ̀ yẹn padà ṣó sọ pé òun ò sọ bẹ́ẹ̀ tó rí ìbá sọ̀rọ̀ yẹn ṣé ìyá ẹ sọ bẹ́ẹ̀ torí o gbẹnu sọ̀rọ̀ òun dá sọ̀rọ̀ pàdé yẹn bá sọ pé òun gégùn fọmọ ọlọ́mọ àbẹ́gùn tó ń ṣe fọmọ ọlọ́mọ lẹ́kẹ́ ọmọ ọlọ́mọ àṣebóyè ń ṣe ṣé ìyá ìdánwò ẹ̀ padà àbẹ́gbà tí yẹn tó sọ pé fáàmù ti lulẹ̀ ṣé e, èrò èrò tó yẹ kí ìyá ẹ̀ máa rò sí ọmọ ọlọ́mọ nìyẹn tó bá rú ẹ̀sọ́ ọmọ títì ẹ̀ àbẹ́ sábọ̀dọ̀ ní ọmọ títì ẹ̀ ni ẹ ọmọ ọlọ́mọ ló ṣe rán iṣẹ́ burúkú ẹ̀yin adáwọ́ bọmọ tí yín ẹ̀yin máa báyé ọmọ ọlọ́mọ jẹ́ ẹ̀ máa náà níyàn èrò burúkú sọmọ ọlọ́mọ ẹ̀yin dẹ̀ ń dáwọ́ bọ ọmọ títí yín nulẹ̀. ó easy fún yín láti ṣépè fún yàn ṣépè fọmọ ọlọ́mọ tọmọtọmọ ẹ̀yin sọ pé àwọn ọmọ tèmi wà cover ó tì ọmọ tí ń cover kí lẹ́yìn ẹ̀yin jẹ́ ọlọ́run tó cover wọn tẹ́ra gàbọ̀ wọn ó hàn lára yín pé àwọn ọmọ tí yín kọ́ bà lóòótọ́ ó hàn gidigbe ni pé ó kọ ọmọ yín cover they are covered with the blood of Jesus they play ẹ máa ṣeré pàmbẹ ẹ lọ yíwà padà gbogbo yín pátápátá ẹ lọ yíwà padà kálágó wí aago méjìlá ló kọjá ó lè ṣe ìwé ẹ sáré lọ wẹ ah mo lè láti débi tí mo lọ láago mẹ́fà láàárọ̀ how many hours mo ti lò online ẹ lọ yíwà yí padà gbogbo yín ẹ lọ yíwà yí padà especially ẹ̀yin tẹ́ ń ṣépè fún àwọn ọmọ ọlọ́mọ. ẹ̀yin tẹ́ ń ṣépè fún ọmọ ọlọ́mọ. then ẹ kí sáré sọ̀rọ̀ arabic abikẹ́wọ́n bíbáyìí. They were doing it anyway.